bí ọ kò lè bá wá nǹkan ṣe sí ìbínú rẹ wà lọ ju iwájú mìíràn owó bójú rẹ sí bíútì ní ìgbà tí wọn bí àrùn bí máa ṣe ọlọ bá mú wọtẹ ìgbàlù náà wọn náà lọ dá tó báyìí nígbà tí wọn bá ń bí ọ. torí ẹ anábìá sallallahu alaihi wa sallam ọkọ wa láwọn kan tá a máa ṣe láti máa borí ìbínú ọkọ wa ní kan tá a máa ṣe láti máa borí ìbínú ẹ sì rí i nígbà tí ọkùnrin kan tó wá sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó lọ rò pé ọ̀hún sìn mo fẹ́ kó pa mí láṣẹ pẹ̀lú nǹkan kan tí màá ṣe ànábì sọ fún pé látọ́rọ̀ má máa bínú ọkùnrin tó ní ọ̀hún sìn àní ẹ kankan fún mi tí màá ṣe ànábì tó sọ fún pé látọ́rọ̀ fọ̀rọ̀ dẹ́dẹ́ mìíràn rán. ويجيبه النبي صلى الله عليه وآله وسلم بقوله لا تغضب لا تغضب لا تغضب ọwé láwé tó wé anabi náà sì ń dá lóhùn pẹ̀lú gbólóhùn kan pé má máa ṣe kíni má máa bínú. akọ́wọ́n sọ̀rọ̀ lọ ẹni tí wọ́n máa bínú wọ́n máa ń wúra wọn bí ìgbà tó ṣe gbé àwọn làwọn ga jù nínú àwọn yẹn gbogbo àwọn yẹn yóò kú rẹ̀kúrẹ́kù ni wọ́n àwọn nìkan làwọn kì í gba gbẹ̀rẹ́ nínú àwọn èèyàn àmọ́ àwọn èèyàn yòókù gbogbo wọ̀sí gbogbo gbogbo aburú làwọn máa gbà irọ́ sí nítorí pé laysa shadidu bis-sur'a innama shadidu man yamliku nafsahu 'inda al-ghadab ìsì agbára níní ìníkà lè dá ní jàkadì àìmọye ẹni tí ò lágbára tó ní ó lè dá ní jàkadì yọkọ sẹbi ìgbà tó bọ́ lọ́wọ́ nfẹ mu ni ọkọ kọ lẹ́sẹ̀ méjèèjì ní ọba lọ ọmọlẹ ní ọba níjà tán ẹ pé padà ká tún jà ìjà àlọ ti tán nígbà tí mo ti gbé ọ líle gbéyàn ṣubú kọ́ ni wọ́n ń pè lágbára tààlà lágbára ẹni tó bá lè kóra rẹ̀ níjànú nígbà bínú ẹni tó bá lè kóra rẹ̀ níjànú nígbà bínú ọ̀la lágbára ó túmọ̀ sí pé àṣà táwọn Yorùbá máa dá yẹn kò sí déédéé o pé ọmọ àlè yàn

tọ ìyẹn ni pé oníjọ máa lè tí o ti rẹ́ni bẹ́ẹ̀ ba nǹkan jẹ́ lọ títí àbẹ́ ẹ̀kọ́ ni nígbà tó bá tún rẹ́ni bẹ́ẹ̀ ni kó tó gbà gbogbo tó tu abàjẹ́ kọ́ torí ẹ̀ ambukata láti máa dá àmà ṣe síbi nù ambukata láti máa dá àmà nù ọkọ ìyàwó lẹ̀ gbàtí inú bí tiẹ̀ òun tiẹ̀ ó ṣe nígbà tí inú bí ẹlòmíì nígbà tí inú ọjà ẹbí ẹlòmíì nígbà tí bí ọ̀dà náà sọ̀rọ̀ ebi obìnrin tó gbọ́ pọ́pọ́ òun fẹ́ yàwó mi lè ilé yẹn nígbàdàn bẹ̀ yẹn ó ti gbà pé fáwọn dáwó kọ ni pẹ̀lú ọkọ ọkàn lọ ra pẹtrol lọ́ba ilé lọ́ba rẹ inú bíbí èsì ń tọ́da èsì ń tọ́da wàlẹ́kìn èèyàn oníṣẹ́lá ìmọ̀ ẹrin tí ó bínú àyàfi tí èèyàn bá sí yẹn àfi tí èèyàn bá bá yẹn sí sẹ́mi pé ní tí ì bá yẹn sí náà dá òun òbí tó ń bá ń bá yẹn sí ẹ̀ máa dánú bí o òun ò sì nílé kọ́ṣọ̀n rí arọ lórí ẹjọ́ kan ọmọ ìgbàlejò náà pé ìbínú náà ní dàlámù ti fi ń dágbé. Hmm. so téèyàn bá ti máa téèyàn bá ti òyìn ẹsẹ tí wọn máa rí ẹni tí wọn máa dá ibi táàtì máa mọ̀ wá náà ló dá lọ́dá dání ọ̀dá bàtà dá lóbi wọ tọlọ yọ àmà tọlọ kà lórí náà sẹ́wọ̀n pé tipátipá àwọn ìgbà àmà lọ́wọ́ òun náà kọ́ máa gbòòrì dúró olùkọ́ sọ lù aha inú sì bí wọ oṣù lọ́wọ́ farabalẹ̀ kò tiẹ̀ sọ̀ kankan. ẹni tí ń dáná bí wọn tó ṣe ti ń ṣe lọ so àwọn tí ó rí wọn ò pé wọn máa gbé ah, ọ̀rẹ́ ní sísè tó bá jẹ́ mi lọ́ọ́ bá dán o ó rí pọ́ dán tán wọ́n máa ṣe torí tí ó tún fi owó ṣe àwọn ṣèyàpín ṣèyàpín ins nìyẹn tí wọn náà bá wá dáhùn sórí àtó bàbá àdúgbò nǹkan báyìí inú bí ọ léèyàn lọ òun náà wọn ń sá ó lé lọ ń sá ó ti yẹ kí wò ti padà torí pé ní ìsìnkú ṣe ń sàn ẹkú gbà tó máa ń sáré agbára agbára protect ara wa àní lè protect ara wa ńgbà à so therefore ìwọ kan mú nǹkan tó wà lọ́wọ́ rẹ kùn máa yẹn ni wọ́n lórí nígbà tó rí kó sì ṣubú yọ ní ọba dúnmọ́ ní ọba yíra padà ni <laughs> báyà ń lò ẹ gbá pinnu torí ẹ kò sí nǹkan tí pinnu máa bí bí ẹ bá ṣe àbámà torí ẹ kéèyàn rántí pé ìgbà tí ló ń bí mi ọ̀dọ̀ ṣetán ló ti wà kò sí bí ló ṣe bíyàn tó tó lè sòkè dilẹ̀ kò tó bẹ́ẹ̀ kò sí bí ṣe bí ọdún tó sọ máa dẹ́nà dọ́mà náà alẹ́ fi sí ọ̀rẹ́ láti torí ẹ kí láwọn àmà ṣe anábì sallallahu alaihi wasallam ọkọ wa ní nǹkan tó ṣe pé tá a bá ṣe yọọ máa pa iná ṣe pọn yọọ máa pa náà bínú kúrò lára wa ó náà ní ká sàlùwàlà ẹni tí inú ń bí kọ sàlùwàlà ó ṣe àlùwàlà kì í ṣe kó mọ omi àlùwàlà o torí yorùbá lẹ́kọ̀ọ́ omi àlùwàlà lẹ́yìn ọmọ àmú o pé lọ́ọ́ gbómi àlùwàlà mu abẹ́yẹn ò tí ì gbọ́ lọ́wọ́ <laughs> ní kọ́ lọ ọ̀rọ̀ mi àlùwàlà mi afẹ́ sómi àlùwàlà mi toro mi táwọn ní kó mú afẹ́ fi sàlùwàlá ni ìwọ wa lómi àlùwàlá gangan náà èyí tá a ti fi sàlùwàlá tá a wá gbàdó sínú àbọ̀ ṣé wọ́n lè múlò ẹ̀ wọ́n fi yọ ọ́nu wọ́n fi ṣe gbogbo àánú lọ gbé mu gbé kínú so wà á lọ sàlùwàlá sẹ́fẹ̀yìn náà ti máa hikima tó wà ń bẹ̀ nìsín torí pé ṣe kọ́ọ̀nì ló ń dáná sí ẹni tí ló ń bí lára omi ló sì máa ṣe ọkọ iná tòun gbàdúrà bá fomi sàlùwàlá kọ́mọ̀jọ omi tọ́ lọ́wọ́ ọlọ́kọ́jọ omi tó tutù wọ́n á rí i pé kò síbí náà sì máa bí ọtún yóò dínkù yóò dínkù ẹsùn kan ní tinubu bí gbogbo ẹkẹrẹ ọmọ gbọn gbogbo ara ọmọ gbọn bíi reluwé kí ló ṣe ìṣètò ọ̀nà ìdáná sí lónìí ẹni tẹ ma tẹ bá di ẹni tí ló ń bí tẹ bá di mu tí o ma si ha babalagbaja ẹ ma kó ya jẹ ha babalagbe ha ha ẹ lọ lè tó la <laughs> ẹ yẹ wá mọ òun gbà tí náà bá bí ma kí sẹ wọ yìí wọ yìí so lọsàlù ala wọlùkùrùd nǹkan kọ ìmọ̀ anábìtú kọ́ wa pé kẹ́ni tí ló ń bí bá wà ní dúró kójókò nígbà ló ń bí ọyún tẹ́lẹ̀ pé ìdúró lọ́wọ́ jókòó torí pé ní ìdúró yìí ó súnmọ́ kó o tètè sí àìdá nítorí pé ẹni tẹ́yìn jọ ń fa wàhálà ó rí gbà tí nawọ́ sí léwu kò ní sọ̀rọ̀ amẹ́tọ́ bá jókòó kó o tó dìde inú rẹ̀ lè ti rọ̀ torí ẹ̀ jókòó ẹ̀ rí pé ẹni tí ló ń bí ẹ̀yin ọmọ ọ̀rọ̀ afa lọ ẹ máa ti fa lọ ẹ má fi lẹ́nu o wọ́n ti lé ti dé kó jójókòó ẹ̀ ah, ẹ̀ a ti jókòó ara rẹ̀ ọmọ ọ̀rọ̀ wọ̀ wàlẹ́kùtẹ̀jẹ́ ànìkànnà kọ́ ìmà tó bá sì nkànnà kọ́ àìdá tó bá jẹ́ pé tó kù lọ́wọ́ àti inú fi ń bí wọn ẹjọ́ fẹ̀gbẹ́ lélẹ̀ àfi ah, fẹ̀gbẹ́ lélẹ̀ báwo wọn fẹ́ sùn ní àyẹ̀ fẹ̀gbẹ́ lélẹ̀ tó wọn bá lè sọ fúnra rẹ̀ pé lè fẹ̀gbẹ́ lélẹ̀ ẹ̀yin tẹ́ bá wà lọ́nà pé babaláwo ẹ̀dá kan fẹ̀gbẹ́ lélẹ̀ tó eléyìí jẹ́ bá wal isti'adatu billahi minash shaitani rajim ìgbésẹ̀ mi ní ká a'udhu billahi minash shaitanir rajim gẹ́gẹ́ sọ wà nù hadith sahih bẹ́ẹ̀ méjì níwájú anabi wa muhammed sallallahu alayhi wa sallam nítòsí bí tánabi wa wọn búra wọn wọn búra wọn gidigidi anabi sallallahu alayhi wa sallam sọ fún mọ́ mọ́ nǹkan tó ṣe pé tọ́ka náà méjèèjì bá fi lè wí ní ti ṣe wọn kò mẹ́ náà sọ àbàbà ni kí ni ó ní tí wọn bá sọ pé a'udhu billahi minash shaitanir rajim wọn bá sáré lọ sọ fún kan náà ọjọ́ sọ pé a'udhu billahi minash shaitanir rajim ní ti ṣe yín èsì lásán tó eléyìí túmọ̀ sí pé a'udhu billahi minash shaitani rajim a ti mọ̀ pé ìbínú àti ìfẹ́nu ògúnná méjì làwọn nǹkan méjèèjì jẹ́ o láti iná ni wọ́n sì ti máa wá wọ́n á máa bọ́ sínú ọkàn ẹrú ẹni tí ìbínú bá ń dà láàmú ògúnná yẹn ó bọ́ sínú ọkàn rẹ̀ yóò máa da gbogbo ara láàmú ẹni tí ìfẹ́nu náà bá ń dà láàmú ìfẹ́ kúfẹ́ ọkàn ìfẹ́kùfẹ́ ọkàn tí máa ń tìyàn lọ sí ti lọ ṣèṣe náà lọ jalè lọ wò bàjẹ́ lọ ṣe bàjẹ́ òun náà ògùn náà ni tó máa ń bọ́ sínú ọkàn èèyàn ẹni tọ́ka nínú méjèèjì bá ń dà láàmú yóò rí i pé iná rẹ̀ sá ń gbóná láàrọ̀ ẹni tí wọ́n bá ń bíbí kọ́ ba àgbẹ̀jẹ́ ẹni tí fẹ́kùfẹ́ bá bẹ lọ́kàn rẹ̀ kíkọ́ ọmọ wá sí nàka kíkọ́ ọmọ wá sí nàka kíkọ́ ọmọ wá sí nàka àlùwàlá máa pa

torí pé inna salata tanha 'anil fahsha'i wal munkar sọláàtì a máa léyìn àti nàṣàwọn wà pálapàla àti gbogbo ńtọ́lọ́wọ́n bọ̀ fẹ́. al-isti'adha ẹ mọ̀ kó lágbára púpọ̀ lórí ash-shaytan ó wúwo púpọ̀ lórí ash-shaytan a'udhu billahi minash shaytanir ti ṣẹ̀tọ́n bá òun gángan ní tẹ́lẹ̀ bí bá ti ṣẹ̀tọ́n jẹ́ kí ẹ sẹ́ kó lórí bú rẹ̀ kò ní dáa fún olórí bú ẹ̀ tẹ́lẹ̀ nǹkan tó kò ní dáa fún ṣé yóò dáa fún yóò tún máa fọ yóò máa fọ gbá pé yẹs ọkùnrin ló ń kí o kó lórí ikú rẹ̀ ó nu tí ò ní dáa fún pétẹ́lẹ̀ nǹkan so àmọ́tí wàá sọ pé a'udhu billahi minash shaitani rajim ṣètọ́nù ó tulẹ̀ níbi tí nǹkan yẹn ọba dé a'udhu billahi minash shaitani rajim so ìgbà míì tí wọ́n bá wọlé mọ́ wúlò mọ́ wúlò torí pé òwì dáadáa bọ́ọ̀lù ẹ̀ máa wí yorùbá lẹ́nu àwòsì ẹlẹ́ ní àwòsì kí ni àwòsì wọ́n sọ kókó sọ pé àrùdù wọ́n á ní àwòsì kòkó ní ṣiṣẹ́ torí ẹ̀ gbogbo àwọn kan wọ̀nyẹn já máa kíyèsí torí pé wọ́n sọ pé sọ nǹkan báyìí wọ́n wí kò ní wúlò lè má dá nígbà tó yẹ kó wí dáadáa nínú àkọọ́lẹ̀ gan kí ni màlẹ́kà fẹ́ kọ́ nísì wọ́n ní kó sọ pé àrùdù wàá gba àwòsò mọ̀lẹ́kọ̀ ọkọ̀ àwòsò kò sì sáyè kó kó ọmọ explain ara rẹ̀ jọ pé làlùkìyà ọ̀kẹ́ àwòsò tẹ sọ́njọ́ kílẹ̀ gbàlérò lọ́tí bọ́lọ̀ ti mọ tó gbàlérò àmọ́ lódò tó ọ̀ya kò ní dé nǹkan ẹ̀ ó ti sẹ́ àrùdò àrùdò billahi minash shaytanir rajim ẹlẹ́yìí jẹ́ báwọn ọlọ́wọ́ bá ẹlẹ́dàá sọ pé ta'muruna an-nasa bil-birri wa tansawna anfusakum wa antum tatluna al-kitaba afala ta'qilun lẹ́yìn ayé ayé ayé àwọn ọlọ́tẹ̀lẹ̀ ọlọ́ni wasta'inu bis-sabri was-salati wa innaha lakabiratun illa 'ala al-khashi'in ẹ̀yìn jáde máa borí gbogbo àwọn àṣòro as-sabr sùúrù ẹ̀fẹ́ sòórù ọgbọrọ ìbínú tẹ́ni méjì máa ń jà tẹ́lẹ̀ ìbẹ̀rẹ̀ sí bú ebu tí ń bínú tí ń bínú tẹ́lẹ̀ ìbá ṣe sòórù ọ̀dájú kó ní ọjà tó bá ti jẹ pé ẹni tó ṣe sòórù ló ti kọ́kọ́ ṣàìdá sí ọ nígbà tí wọ́n bínú tó ń tó ń wíwèé ó rí tó ẹ torí pé àwọn ọmọ wò pé à náà ń kó fún ọ báyìí tó rà má ti ok tí bá bu ọtí wọn náà bu tí bu ọtí wọn náà bu kí á ní tùmọ̀ kí ni tùmọ̀ irọ́ lásán torí kò lè máa pé ńgbà tó sọ báyìí náà sọ báyìí sọ báyìí náà sọ báyìí sọ tọ́júbà ṣetán tá a máa ṣe sọ́láàtì yọ wà yọ máa rán wa létí gbogbo ń tá a ti gbàgbé sẹ́mi hikima tó wà ní eléyìí hikima tó wà ń ni pé ìbànújẹ́ ńlá ni fún àṣetán pẹ̀ ṣe sọ́láàtì ntí ó wàá jẹ́ kí ládàá yín ó pé onídìí ẹ̀rí ṣe iná nìtumọ̀ kọ́ máa mú yín rántí ti gbàgbé kọ́ máa mú yín wo nǹkan tẹ́ tẹ́ fẹ́ wò kọ́ máa mú yín sùn títí tí ládàá yóò fi ní pé nítorí pé sọ̀lẹ́ àti nǹkan kan tó jẹ́ pé ní kò ń ṣe tí ò ṣe tó fi dọ́ lórí ewu kí ni gánà méjì ẹ̀mí ẹ̀mẹ́rin òṣìṣẹ́ báwo ló ti wá máa ṣe sọ láti lójú méjèèjì ṣíṣe tán ni ó borí rẹ̀ ó ṣòro lóòótọ́ tí wọ́n bá ṣe nǹkan tí ó bí yanu sí yàn inú oorun yàn ó téèyàn bá téèyàn náà bá bínú inú oorun yàn àmọ́ kí inú oorun mọ lórí wọn náà wá ìlẹ́kọ̀ọ́ lọ because inú bíbí ìlẹ́kọ̀ọ́ ni ń wò àpọ́nlé ẹni pé tí e bá so sẹ́mi ká ló ń asọ́mọ tá bàbá mi so because ta lọ sọ òun fúnra ara rẹ kó nǹkan fúnra nǹkan ọmọ àta àwọn yóò ní tó ẹ sọ ọmọ àta bàbá àta lẹ bàbá àta so àwọn tí e bá ṣe sùúrù tí e bá ṣe sùúrù ah yóò ti dá a pọ̀ jù pàápàá jùlọ tí e bá wò bá wùjọ àwọn Yorùbá yìí ẹ̀ ń bùkátà sùúrù gan o àwọn ò mọra wọn kó àwọn lè jẹ ní àpọ́nlé ẹni àbùkù làwọn yóò bá kára wọn kọ gbogbo pàǹpàǹra wọn lé wọn dọ́gba lé wọn fún irọ́ lásán ni ẹfi sábẹ́ sábẹ́ tọ́pìkì irọ́ lásán gbẹ irọ́ lásán ni báyà yóò fura wọn àtúntò pẹ́ sí láwùjọ yorùbá ẹ̀rí pé yorùbá ni sítọ́nìkan máa ń gbọ́n ọ̀kadà bọ̀ tẹ́nìkan náà ń gbọ́n ọ̀kadà bọ̀ èmi ti pẹ́ tí mo ti máa ṣàkíyèsí pé ah, àwọn yorùbá yọ ọ̀làjú kankan tẹnikan bá ti máa ń bọ̀ láti junction yìí tẹnikan sì ń bọ̀ straight ṣé àwọn kíkálukú fẹ́ lọ ni oníkálukú pàápàá jùlọ ẹni tó fẹ́ ti junction branch sí main road òun lè ti wò ó gbé pẹ̀lú eré tí wọ́n ń bá bọ̀ yẹn wọn ò ní tí ì dọ́dọ̀ tòun tó náà fi wọ̀nà nígbà míì kò lè fẹ́ yíwọ́ díẹ̀ ìrìn rẹ̀ ọ̀yára tó eré tí ń bọ̀ tọ́ ọmọ èèyàn náà sáni wa àsàmàsà náà ni tó ń bá ti wá wọlé máa bá a ni ọmọ àlè ni ọ lọ́nà bá ní àwọn ẹ dákun torí tọ́lọ kí ló tó gbogbo ni ìlú kó burúkú ni ó túmọ̀ sí ẹnira yín dà tẹ́lẹ̀ ṣe ẹdídọ́ ń gbàdúgbò tẹ́lẹ̀ ó ti yàgbẹ́ lórí gbẹ́ rẹ̀ ní tẹ́lẹ̀ kí wàá ló fẹ́ bí èkú nítorí tọ́lọ̀ maybe you are just seeing him for the first time in your life ó tún mọ ibi tẹ́ ti pàdé lọ́la sígbà tó tún wá bẹ̀rẹ̀ sí da àwọn ewu èpè kàṣùkàṣù lẹ̀ kó ni wọ́n sì dira rẹ̀ mú ẹ̀wọ̀n kí ló ń rún yẹn tọ́bẹ̀rẹ̀ sí sọ tọ́bẹ̀rẹ̀ sí sọ bí ìgbà tó ti wọn kó sẹkẹ ní kó sínú ẹkẹ lọ wà pé ọba ti ṣe tọba ti wà rẹdi láti lò kọjá lè lò ó kì í gbà wọn wá serú eléyìí sí ọ ìwọ náà tó sì mọ̀rọ̀ sọ tí èso di tí èsayaya ọgbọ ò lè sọ ẹ lápò kó ló ṣe kó ló ṣe kíra rẹ lọ pé mọdàwọn mọdàwọn mọdàwọn mọsọ̀rọ̀ àrẹ ni wèrè o mọsọ̀rọ̀ àdá láì lórí lọ a ò lè àmọ́ lọ́wọ́ bẹ ẹlẹ́dàá ọ̀sán lẹ́sàn-án la. wàláyé ńgbà mi tó bá serú sí ọ omi jésì lè máa bọ̀ lójú rẹ̀ tó o bá ya Allahu akbar Allahu akbar ala yadhunnu ulaika annahum mab'uthun li yawmin 'azim yawma yaqumu an na li rabbil 'alamin àwọn ọmọ pa dìde ní ọgbìn dàrú kì í àmọ àròjọ tí wọn máa ń pẹtì ara rẹ̀ pẹ̀lú yẹn gíga yẹn gíga ẹlòmíì bó ṣe ṣàṣìṣe síra wọn yóò tún yẹ ìyá bá wọn torí tọ̀tọ̀ kí ló kí ni ìyá mi ṣe nu ilé ìtòrí tọ̀tọ̀ ẹ ẹ gbọ́ àwọn èèyàn wọn ò lajú rárá wà láàyè wọn ò gbọ́n rárá nítorí pé ẹ ká bẹ̀rẹ̀ sí tírìn ara lórí ọgbọ́n ṣé ibo làwọn ẹ̀jẹ̀ ń kọlu ra wọn báà lò kí ẹ má ṣe ibo àti yorùbá kí má ṣe haúsá àti yorùbá yorùbá sí yorùbá náà nípa èdè onídàá ńlá ńlá ègbè wọn ti gbé wọn sẹ́lá tàyídáyé tí ń sẹ lórí wọn wá tuntun ajẹ pé ẹ̀yin wọn kẹ́ ẹ̀sà ìdásíra kẹ́sìrọ̀ ayanjú rẹ̀ àbí kékeré àfi ikú àfèké àfi ikú àfèké tó bá sùn yẹn tún ọmọ ìyá kan ní àà ọ̀dà ìdúpọ̀tà ni bóòlù ọ̀tá tún ti so gbogbo irú eléyìí láwùjọ tó àfi kọ́ ara gidigidi láwọn agboolé jẹ́ ń láwọn agboolé tẹ̀gbé bẹ́ẹ̀ nìkan tẹ̀gbé bọ́kẹ́tì kalẹ̀ ni kó ń lọ kábọ̀ ẹnìkan wá sì kan bọ́kẹ́tì kó dé dèdè ní pamọ́ kó tó di pé ọjà lè kó ń fẹ́ gbé bọ́kẹ́tì o wọ́n á gbé à ẹni tó gbé bọ́kẹ́tì yóò ní sórí ibú o àtọ̀ ní sórí ire o orí ibú ló ṣe láàárọ̀ yìí o kílíkà ló ṣe o yóò rìnà pomi yóò pàdé ọ̀rẹ́ lórí bọ́kẹ́tì wọn jẹ́ ìgbésí búrẹ́dì gbogbo yìí wọ́n bá máa làtì wọ́n bá máa bẹ́tì ókè wọ́n lọ wá gbé bọ́kẹ́tì wọ́n bá ń gbé bọ́kẹ́tì bọ́ lọ́ bá ń gbé pè wọ́n bá ń gbé yà alágbájá sí òsì ẹni ó gbé bọ́kẹ́tì mi nì kò tí ì wọ ọwọ́ rẹ pé ọwọ́ rẹ bọ́kẹ́tì wa alónítọ̀ òun ò ní sàlùbáríkà kò ní í dáa gbogbo ah! èmi mọ̀ mọ̀ gbé bọ́kẹ́tì la ilaha illallah rẹ náà sì ẹ̀dá gbogbo ètò ti sọ́ọ̀lẹ̀ sọ́sẹ́ kó jẹ ṣe kúlẹ̀ àwọn nǹkan tí o tó ń dà wọ́n máa fi wọ́n máa fi wọ́n máa fi wọ́n máa fi mú kórè ara wọn owó ṣe síra wọn kó lè yẹn wá ṣe sínú bì àfi kéèyàn ò ṣe sùúrù àfi kéèyàn ò ṣe sùúrù ó ti mú ọmọ tọ́palẹ̀ fún un lé òun lé gbà tọ́rọ ọmọdé lọ́mọ ó ti mọ ọlọ́mọ rẹ̀ yóò sì bẹ̀rẹ̀ sí ṣépè fọmọ ẹ dákun torí ọlọ́run bóyá ni bàbá ọmọ ìyá ọmọ lè ṣe fúnjà ah, ẹ̀yin náà sòrí ọmọ tí wàá kí ó sòrí tọmọ gbálẹ̀kùn náà lọ́wọ́ di èpè lónà ọba jáde ọkẹ ẹ gbọ́dọ̀ kọ́ra yín sùúrù pàápàá jùlọ tí ẹ bá ti ń gbá àwọn àwùjọ tí wọn ti lájú wọn àìlájú náà pé gbogbo ẹnu ẹ̀kọ́ kódà kó jẹ́ pé ẹ níra yín jà tẹ́lẹ̀ kí ló ń ti sọ sí mi tẹ́mi fi ń ṣépè tó fi wá jẹ pé èpè èpè èpè lẹ́yìn fi ń sọlá jù ọgbọ́n náà dà agọ burúkú wọn pé gbogbo eléyìí agọ burúkú ìdí nu tó fi jẹ́ pé tẹ́ bá rí tẹ́rẹ̀yìn síra wọn láwùjọ Yorùbá súnjọ́ ni wọ́n lè rẹ́rìn ní ìsìn nígbà tó rùn wọ̀ báyà kì í ṣẹlẹ̀ ládùúgbò tí ń bá wọn tó bá di ibi aago mẹ́wàá ní ọba bẹ̀rẹ̀ ṣètò àmì wọn láàrin ládùúgbò ọba sọ yàrá. wọ́n bá dúpẹ́ ní kọ́ kọ́ ní dáhùn olórí gbá ká yà jẹ wa ọ̀rọ̀ yìí ń bọ̀rọ̀ mi lẹ́yìn lẹ́yìn sáwàdà rọ̀ lẹ́yìn gbogbo ní da fáwàdà so àfi kéèyàn ọkọra tiẹ̀ sòrò wà ìlà wèrè òdì mélòó tó lè púpọ̀ torí ẹ̀ sòrò lọ́wọ́ wa jàmá sòrò lọ́wọ́ wa ẹlòmíràn máa máa bọ̀ wí wọ́n ní báwo. tó a sọ pé àwọn olórí gbó àfà sẹ́yìn pé gbogbo nǹkan ni dá lọ́dọ̀ tiwọn ìwọ sì fẹ́ ra rẹ láàbà ṣé ebi wọn náà ra sí nígbà tí wọn kọ́ ní bá mi àbí ẹ̀kọ́ ṣé tí wọn ta ló lórí ikú náà gan-an ni àbí abọ́fẹ́ sòfò dànù ẹ̀wọ̀n kí wàhálà dé sàrúbà tó ń sọ̀rọ̀ wẹ̀ ọkọ̀ rà sí nígbà tó o wọ́n sàṣòro kó tó wá fọ́ gbọ́n mú pé wọ́n mọ̀ ń bá wí so nítorí ẹ̀ wọ́n máa ṣe tí wọ́n bọ̀ ọlọ́kàn jẹ́ wọ́n máa ṣe tí ó mọ sínú bí wọ́n máa ṣe tí ó mọ ọ̀dọ́mọlúwàbí rẹ nù báwo ló sì kóra rẹ jà ọ púpọ̀ so nítorí ẹ̀ sàlùwàlà tó bá gbé ìdúró lọ wà jókòó tó bá gbé jókòó ní ẹ̀gbẹ́ lélẹ̀ wà sọ wà tó ṣe sọláàtì. أعوذ بالله من الشيطان الرجيم ألف يرون بلدا وقوانين آيائي واستعينوا بالصبر والصلاة بأما وين الله الله pẹ̀lú sọláàtì ṣíṣe àti sùúrù ṣíṣe sùúrù ṣíṣe ó láti borí gbogbo ṣòro ó láti gbogbo ọlọ́run ti pa wá láṣẹ lọ́pọ̀lọpọ̀ ààyè nígbà tí ṣètọ́nù bá fẹ́ sọ ìgúnrí rẹ̀ sí wa lọ́kàn ká máa sọ pé a'udhu billahi minash shaitani rajim wa imma yanzaghannaka minash shaitani nazghun fasta'idh billahi innahu huwas sami'ul alim tí ṣètọ́nù bá fẹ́ sọ ìgúnrí kan sí ọlọ́kàn tó fi ní ṣètọ́ ọlọ́ọ̀ma tètè rántí o kó sọ pé a'udhu billahi minash shaitani rajim yóò jẹ ká borí ìbínú tọ. nígbà tó sì jẹ́ pé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ Ibn al-Qayyim ní sọ báyẹn ó gbogbo ẹ̀ṣẹ̀ pátá àtàrà bínú àti fẹ́kùfẹ́ ọkàn ló ti máa ń wá ẹ bá gbọ́ pé èèyàn pààyàn kí ló kọ́ síwájú ìbínú ni èèyàn kí kọ́ ìbínú ni so gbogbo orú àwọn ẹ̀ṣẹ̀ báwọn ẹ̀rí pé ìbínú ló máa ń fà àwọn ẹ̀ṣẹ̀ míì sì wà tó pé ìfẹ́kùfẹ́ ọkàn ló máa ń fà bí kan pé èèyàn mutí ní sìkìlọ́ fà ìfẹ́kùfẹ́ ọkàn ó ta tẹ́tẹ́ ọkàn ó ṣe zina ìfẹ́kùfẹ́ ọkàn ó ṣe liwaq ìfẹ́kùfẹ́ ọkàn ó purọ́ ìfẹ́kùfẹ́ ọkàn ó pẹ̀gàn ìfẹ́kùfẹ́ ọkàn torí ẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ nínú kó bọ́ sí branch a ìbínú àbí kó bọ́ sí branch b ìfẹ́kùfẹ́ ọkàn ní ti máa bí gbogbo ẹ̀ṣẹ̀ ni àjẹpẹ́ tá a bá lè borí ìbínú tá a lè borí ìfẹ́kúfẹ́ ọkàn àjẹpẹ́ ọ̀nà wa ti ń já gaara kọ́lọ́njọ́ náà wọ́n já gaara. torí Ibn al-Qayyim ní tí ìbínú bá dé góńgó tó ní agbára kọjá àlà ilẹ̀ yẹn máa pààyàn ìbínú yẹn ti kọjá gbogbo lẹ́bù ilẹ̀ yẹn máa ṣekú pààyàn kọ́lọ́n ọ̀la o wọ́n nígbà tí ìfẹ́kúfẹ́ ọkàn bá ti lágbára jù. ní tí máa ń rìsọ́ọ̀tù sí automatically ní zina yóò kú òní àtàn fọwọ́ kan rẹ ní lásán à ń wo rẹ ní kíni dákun ti gbogbo lẹ́bù kí o ó si sí azina torí ẹ náà láti rí i pé lọ́pọ̀lọpọ̀ àyà bá sọ̀rọ̀ lọ́nà ẹ̀tọ́ pé ẹ má yóò zina ẹ má ṣe zina yóò tún kẹ́ẹ̀bà sẹ́ni nínú suratul an'am àti suratul isra àti suratul furqan àti suratul al-mumtahana gbogbo eléyìí báyìí ó fi hàn wá pé ìfẹ́kùfẹ́ ọkàn a máa bí ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ìbínú kó ti ṣe máa bí ẹ̀ṣẹ̀ ajẹ́pẹ́ni dáná bí sallallahu alaihi wasallam sọ fún pé la kí ni wọ́n lé jìnnà sí yẹn wọ́n lé jìnnà sí ìdajì ẹ̀ṣẹ̀ ìdajì gbogbo ẹ̀ṣẹ̀ tó wà láyé kí ni wọ́n lé jìnnà sí ìdajì yòókù ní kíni ìfẹ́kùfẹ́ ọkàn aṣáwọ̀ torí ẹ̀ wọ́n ní ta àgbà lérò ó náà ní pé ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ó ń tọ́ka sí fáwọn ẹrú rẹ̀ ohun tí wọ́n ṣe eléyìí tí ó máa ti gbogbo aburú dànù fún wa àwọn ètí ṣe agbára àbínú àtàgbára àfẹ́kùfẹ́ ọkàn téèyàn bá ń ṣe sọ́láàtì yóò ti gbogbo àwọn nǹkan wọ̀nyí dànù bákan náà téèyàn bá ń ṣe a'udhu billahi minash shaitani rajim yóò ti gbogbo àwọn nǹkan wọ̀nyí abájọ tó fi jẹ́ pé àwọn ọ̀daràn láyé tó bá léèyàn dáràn ẹ̀rí pé kò ní ṣe sọ̀láàtì tó bá bí kó ti tó tó tẹ̀ ṣe sọ̀láàtì ó ní á ah, ilẹ̀ ti ta àwọn ọ̀daràn láyé ẹ̀ní gbọ́ a'udhu billahi minash shaitanir rajim lẹ́nu wọn àfi fújì fújì náà sáni sáá tó sẹ́ mọ̀ pé fújì òun náà bọ́ sábẹ́ kí ni ni àbí fẹ́kúfẹ́ ọkùnrin fẹ́kúfẹ́ tontori ẹ tadireke ńkọ́ ńbọlọbọ sí kama lọ tó junction junction kama wọ àwọn tí ń lọ tí ń bọ̀ abẹ kí lọbọ sí tontori ẹ wọn náà ti get this èwo ní dọ̀ọ̀la ṣé ìfẹ́kùfẹ́ ọkàn àbí bínú èwo lọ́fẹ́ pọ̀ jù gan-an rí ìfẹ́kùfẹ́ ọkàn lọ́fẹ́ pọ̀ jù gan abẹ́rẹ́ rí nǹkan mọ́ tọ́fẹ́ pọ̀ jù kọ́lọ́ ń sàmì. kí ló mú yàn kún ọ̀kadà tó gbóbìnrin sáàrin ju àwọn ọkùnrin kí ló mú sílẹ̀ fẹ́kùfẹ́ ọkọ̀ tàbí ọlọ́kadà kí ló mú yín máa gbá àwọn obìnrin tẹ́bí inú ni àbí fẹ́kùfẹ́ ọkàn ẹ̀ dáhùn owó kọ̀ owó kọ̀ ṣé ẹ̀ ní gbowó lọ́dọ̀ ọkùnrin. Ah ànífẹ̀kúfẹ̀ ọkàn bàbá ń ta ẹsẹ̀ ńkọ́ nígbà tó gbé èèyàn méjì èèyàn kan lọ́yọ̀ kó gbé wájú wọn á fẹ́ gbé èèyàn méjì wájú èèyàn méjì wọn á jẹ ọkùnrin ọlọ́kùnrin àti obìnrin olóbìn kẹ́ ẹ máa wo bí wọ́n ṣe máa da gbogbo ẹ̀ mọ́ra wọn wọn á sọ ká ìwọ́n tiẹ̀ bọ́ sàárín ìwọ́n tiẹ̀ bọ́ sọ̀rọ̀ ìyẹn ni kó ọkùnrin gbọ́sọ̀ wo obìnrin gbọ́sà kí ló mú tó bẹ́ẹ̀ ìfẹ́kùfẹ́ nígbà wọn máa ń chẹ́ǹjì díà wọn ń sọ yà yóò máa gbà yóò tún gbà àbí òye tó ìwà náà kí ló mú ọjọ́ kò ti obìnrin olóbìnrin ìfẹ́kùfẹ́ ọkàn náà kò ṣe sáyìn kò ṣe sáyìn èyí sọ̀kalẹ̀ ó tó wà láyé. Abe rí nǹkan ìlọrin bẹ̀rẹ̀ lásán ni lọ ọmọ mọ́tò tó pé wọ́n ti jókòó sẹ́gbẹ̀ẹ́ obìnrin wọ́n ní ìlọrin ìlọrin ìlọrin àwọlé àwọn ọkùnrin ẹ̀dàpọ̀ lọ. ó ti gbàgbé pé òun ó ń lọ sí i yọ mọ́tò tó pé yẹ́s yóò lè jókòó ti obìnrin kan bó ti ẹ̀sìn wà lọ́tún ọ̀pọ̀ tó wà lọ́sì mo sí ìlà nígbà tó kí ni ọmọ wàhákàdà lọ́gbọ́ yẹn o anabi sallallahu alayhi wa sallam tó bá rí tó dùn ma àbí tó dùn ma bá ṣẹlẹ̀ sí i kí ni máa wí nígbà tí n tí ò sì fẹ́ bá ṣẹlẹ̀ àbórí n tí ò fẹ́ kí ni máa wí wọ́n ní tí anabi sallallahu alayhi wa sallam bá rí tó dùn ma àbí tí ò fẹ́ ṣẹlẹ̀ lọ́sọ̀ pé alhamdulillahi alladhi bi ni'matihi tatimmu salihat. الحمد لله الذي بنعمته تتم الصالحات. gbogbo ẹ̀yin tọ́lọ́wọ́n bá ní ọba tó ṣe pé ìdẹ̀ra rẹ̀ pẹ̀lú ìdẹ̀ra rẹ̀ ẹni gbogbo tó dáa fi máa pé ìrẹ́ni tí náà máa ń ṣèwé nígbà tó bá parí ìwé rẹ̀ tó fẹ́ kọ ọ̀rọ̀ parí gbólóńtọ́ sọ̀rọ̀ alhamdulillahi alladhi bi ni'matihi tatimmu salihat ọ̀rọ̀ náà ti fún wọn ṣe ní ìsìn àmọ́ níbẹ̀rẹ̀ alhamdulilayi alladhi bi ni'matihi tatimmu salihat kò tí ì tá a ma kò tí ì ma kó rí tá a ma kó ní rí tá a ma tọ́ eléyìí àtúmọ̀ sí gbọ́lọ́ fún ọ lékọ́ kí ló wì alhamdulilayi alladhi bi ni'matihi tatimmu salihat ọlọ́run fún ọ lásọ tuntun rà alhamdulilayi alladhi bi ni'matihi tatimmu ọ̀rá ni ò ti wọ̀ ọ́ ha bákan náà ọlọ́run fún ọmọ tó rà alhamdulilayi alladhi bi ni'matihi tatimmu salihat bàbá tí ń lọ ẹ̀yin náà ẹ̀mú búrẹ́dì ẹ̀mú búrẹ́dì tẹ̀ bá fẹ́ kẹ́ máa lọ lé ah alhamdulilayi alladhi bi ni'matihi tatimmu salihat wọ́n sì ti mọ̀ pé oníbùkátà yé sísá kọ́ jìyà tọ́lá lómi ìyá ń jẹ ibi ń pa wọn tó ní kó mú búrẹ́dì òní ẹ má ó sì gbà ó sọ pé kí ni alhamdulillahi alladhi bi ni'matihi tatimmu ssalihat wọ́n sọ pé àwọn mùsùlùmí borí àwọn ọ̀tá wọn lù kan alhamdulillahi alladhi bi ni'matihi tatimmu ssalihat tá a bá wá rí tí ọ̀dà ń kọ́ ọ àbí tí ọ̀dà bá ṣẹlẹ̀ sí wa wọ́n sọ pé alhamdulillahi ala kulli hal gbogbo bó ṣe lè kọ́ lórí àfọ̀pẹ́fọ́lọ́ gbogbo bó ṣe lè wù kọ́ lórí àfọ̀pẹ́ fọlọ́ kí ló lè ṣẹlẹ̀ sí wa láyé tá à ní dúpẹ́ fọlọ́ sọ́wọ́ kò sí. anabi sallallahu alayhi wa sallam téèyàn kan máa ṣe dáadáa sí ó máa ní tí máa sọ sí wọn tí máa sọ fún wọn bí kò ti fura pa nàbí bùkátà kankan kó wa lọ sáré bá gbé wa kò ti fura kó fẹ́ ṣe kankan kó tètè bá ṣe láì jẹ́ kó sọ̀rọ̀ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ànábì ni tí ó máa sọ fún torí ẹ̀ nígbà tí abdullahi bin abbas radiyallahu anhuma tó gbé omi àlùwàlá sílẹ̀ níwájú ànábì sallallahu alaihi wasallam ó ti fura pé ànábì fẹ́ sálùwàlá ànábì ó sì sọ pé lọ gbómi àlùwàlá wa ẹ̀rí káwọn míì àwọn gbọ́n kọjá lẹ́bù ẹni tí ń retí kí wọ́n náà ọmọ ojú làwọn èso mẹ́nu ó ti rí i pé dáná bíbẹ ṣe ní ìsìn ìpá lọ́la ó sáré lọ gbómi àlọ́la fànàbí sọ̀rọ̀ láàyè sọ ẹ máa ṣe bẹ́ẹ̀ fún wọn náà sínú rẹ ó dún àbí òní dùn yóò dùn ànábì wa ṣàdúrà fún àdúrà yìí sì máa lórí ó túmọ̀ sí pé ẹni tó bá ṣe dáadáa sí yín tẹ́ ẹ̀ lérò pé ó lè ṣe láì jẹ́ pẹ́yìn náà pé kó ṣe é tó sì ń bẹnu tẹ́yìn fẹ́ ṣe ẹ̀ ṣàdúrà fún ànábì ṣàdúrà fún Abdullahi bin Abbas ọ wà lọ́mọ kékeré tànàbí ń ṣàdúrà yìí wọ́n ní Allahumma faqqihhu fid-din wa'allimhu at-ta'wil ìwọ náà fún ní àgbọ́yé nínú ẹ̀sìn kò sì kọ́ ní ma àlàyé al-Qur'an méjèèjì lọ́lọ́gba olùwà àdìgbò Ibn Abbas kótó kú ó dẹni tó ní má jù nínú gbogbo àlùmọ́ látàrí àlùbáríkà àdúrà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam àwa náà kà máa ṣe dáadáa ìwọ náà kà ṣe dáadáa sí mọ́kùnà sórí àmàgbà tàbí àmàgbà Allahumma faqqihhu fid-din wa 'allimhu at-ta'wil túmọ̀ sí pé nù ń fi tọrọ kò síbi àdúrà a gbọ́dọ̀ fojú di àdúrà a gbọ́dọ̀ fojú di àdúrà ọkọjá àgbékọ ọkọjá àgbérìn ọkọjá àsomájì ọkọjá àgbémì ọkọjá àtọlá ẹgbẹ olè nímà alùpùpù ọmọ àtọlá ìrọlásì ọkà máa fẹlẹ Allahumma faqihhu fid-din ọlọ́run fún lágbóyè nínú ẹ̀sìn ọlọ́run sì gbà bẹ́ẹ̀ wa'allimhu ta'wil ìmọ̀ bá ṣe máa ṣàlàyé alukur'an ìwọ ọlọ́run ọba fún so báyìí lọ́lọ́run ọba gba àdúrà yìí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó gba yìí látàrí dáadáa tí Ibn Abbas ṣe alimami Bukhari àti Muslim ló gbà wá. anabi sallallahu alaihi wasallam fẹ́ ṣubú ńjọ́ kan lálẹ́ ó wà lórí ràkúnmí rẹ̀ wọ́n lọ ó ṣe ṣe bí wọ́n fẹ́ ṣubú báyìí Abu Qatada ó ti fura pa anabi bí ìgbà tí wọ́n fẹ́ yẹ̀ ṣubú ó sáré lọ bí anabi mú pé anabi ọmọ ṣubú anabi tún ṣàdúrà fún un Imam Muslim ló gbà wọn anábìíní hafizakallahu bima hafizta bihi nabiyya ọlọ́run ọba yóò sọ pẹ̀lú rúun tó fi sọ anábìí ọlọ́ subhanallah ìyẹn ni pé bó o ṣe fẹ́ kánábìí ọlọ́run ṣubú ṣèṣe ọlọ́run jẹ́ kó ọlọ́run ṣubú ṣèṣe subhanallah ṣé ẹ̀yin rò pé kánábìí bá ṣàdúrà fún yàn kò lórí wàláyà ọmọ torí ẹ̀ lè jẹba. bákan náà anábì sallallahu alayhi wa sallam ó ní man sana'a man suni'a ilayhi ma'rufun ẹnikẹ́ni tẹ́nìkan bá ṣe dáadáa sí fa qala li fa'ilihi tó wá sọ fẹ́ni tó ṣe dáadáa sí ọ yẹn pé jazakallahu khayran pé ọlọ́run san lẹ́sàn-án rẹ̀. fọkọdà abẹlọgọ fìfẹnà dájúdájú ó ti yìn dé góńgó jazakallahu khairan yẹn ó ti yìn dé góńgó yẹn ni pé kò nídìí kọ fẹnu wa rọ fún tí o bá sì ti ẹ ṣé ń wá bí tí mo wà yìí ẹ mà sí olóore mi ẹ mà sí ìrọlá sí jazakallahu khairan ọlọ́run sọ lẹ́sàn-án yẹn anábìlú ó ti yìn dé góńgó tẹ̀lé ìtumọ̀ sí pé anybody tó bá ṣe dáadáa sí wa ẹ má jẹ́ ọpẹ́ sí wa lẹ́nu pé jazakallahu khayra. anabi yáwó ńjọ kan lọ́dọ̀ abdullahi ibn abi rabi'a anabi wa sanwó rẹ̀ fún anabi wa sọ fún báyìí sẹ́wọ̀n kó ti ṣe dáadáa sànàbì tó dáa ní yá ni lówó nígbà táwa ń bùkátà owó ó ṣàánú wa ó ṣe dáadáa sí wa pàápàá jùlọ ọ̀yà wa níbàámu pẹ̀lú ìlànà ẹ̀sìn Islam owó ìyá tí ò lélè nínú yàtọ̀ sáwọn báwọn ọ̀daràn ṣe máa yáyàn lówó yóò ló ń ṣàánú rẹ àmọ́ sèlè ṣàánú nù àbíkà ìka nìyẹn gbogbo owó tó sì yá tó lélè lórí sọmọ pé ìwọ náà ní tètè mọ́ láì dáa tó máa ń sanwó yẹn tó máa ń sanwó yẹn tó máa ń sanwó yẹn ò ní mọ̀ láì dáa ó di tó bá sírò rẹ̀ pé iye tí mo gbà gángan mo ti sá pé gbogbo eléyìí wá ń kọ́ nìsín oníyànjẹ lásán ìka ẹ wo owó tí tó ń gbà lọ́wọ́ mi mo ti sanwó tí mo yá àhá tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí wọn náà ń gbowó tí wọn sọ fáwọn gbèlè lórí ẹ̀ ṣebí bùkátà rẹ wọ́n lò tí wọ́n fi gọ́ tòyọ́ wá jẹ́ pé ìgbà mi àti san gbèsè tán àwa nísìnyí orí rẹ̀ tán táì kú irú ìtàn ṣe fáwọn kọ́ńtírì kọ̀ọ̀kan níbẹ̀ bá ti lọ yáwó ní Paris club àbí London club àbáwọn tí máa yá wọn lówó sórí bóun World Bank yọ̀wá jẹ́ pé generation lẹ́yìn generation lẹ́yìn generation àwọn máa san rìbá ẹ̀ sì ti san gbèsè tán wọ́n wá fi enslave odidi country wọ́n máa dictate fún yín báyìí lẹ́sẹ̀ ẹ gbọ́dọ̀ ṣe báyìí ẹ devaluate owó yín owó yín ẹ ti fẹ́ lò kejì ẹ sọ ẹ sọ ń kú mà ó di méjì kọ́bọ̀ tó látàrí gbèsè kí ni tẹ́ni tó lọ́ọ́ jẹ gbèsè kí ló lè rí sọ sọ̀rọ̀ dùn lẹ́nu yóò lè ní kò dùn lẹ́nu rẹ̀ torí wọn náà wọ́n ti rọ́ ọ láhán kò sí tó lè sọ wọ́n ti panu mọ́jà ń gbèsè alẹ́ ní tí ọ̀jẹ̀ gbèsè kọ́ sọ̀rọ̀ wọ́n wá náwó di eléyìí báyìí anabi sallallahu alaihi wasallam yáwó lọ́dọ̀ kan náà ó túmọ̀ sí pé ẹni tí ọ̀gá tó wa ó lè jẹ́ pé nípa tẹ̀sìn ó lè jẹ́ pé ọ̀gá tó wa lọ́n pa tilẹ̀ ayé ẹni tí ọ̀gá tó wa ń pa tẹ̀sìn ó lè ga tó wa lọ́n pa alẹ́ ayé ẹ̀hẹ́n kò ní ìgbéraga wọ́n jẹ́ sheikh ọ̀kan ẹni tí ò jẹ́ sheikh òun á lówó iye owó wa jẹ́ wọ́n sheikh òní sọ pé ṣé mo rí five thousand lọ́dọ̀ rẹ̀ ẹ ẹ rí àmẹ́ ẹ̀ lè rí gbà wọn náà jọ yé e wípé lórí kí lẹ fẹ́ fi gbà á because tẹ̀ bá sọ èdè kó yé ẹ̀sẹ̀ wọn káwọn ẹni tó bá ti pè ní sẹ́kù kan wọ́n lè fẹ́ yan ọmọlẹ́yìn jẹ pé ṣé mo rí five thousand lọ́dọ̀ rẹ̀ ìwọ ọmọ wọn kó bàbá yẹn jọ ọ ní five thousand níjọ́ tó bá wà rọ aláyà pé bàbá ẹ abẹ́ gbàgbé owó tẹ gbà ń jọ́ sí ni pé ah, mo ní ṣé mo rí pé kó o bùn mí ó ah, sì lọ́ọ́ kó wá ókè ìwọ mí nìkan ọ̀yá mi ni ọ̀dà wọ́n dá ìrọ̀lẹ́ ayé la kúkú wà ní ọba àti ìrọ̀lẹ́ ayé náà ìwà náà ń dọ́gba fowó lọ́dún èèyàn kò lè kó o ti sọ wípé ìwọ fẹ́ yáwó ẹ̀rọ anabi sọlá ṣe ọ̀yàwó wọ́n sọ very clearly ẹ̀ ń torí pé tí o bá clear ikú ń bẹ́ẹ̀. ikumbe ń bẹ ìwọ sọ ya òun sì mọ̀ pé òun ya ọ ni nígbà tí wọ́n bá wá kú tó ń bá wá ya lọ́dọ̀ àwọn ọmọ rẹ àti aya rẹ àwọn sọ pé wọn sọ pé àwọn jẹ nìkan lówó kódà ń jọ́nà wọn ni tí wọn á sọ pé kájọ àyọ̀ ọmọ gbà lọ tẹ́gídọ́ ọba ti yáwó báyìí o lè máa kí alukurani lé lórí kọ́ gbàgbé bọ́ba sì rántí kọ́ má lè béèrè tó bá sì béèrè kọ́ má dijọ́ kejì láyé gẹ́gẹ́ bí ìṣesí àwọn àká torí tọ́lọ̀ sẹ́yìn tó sànù rẹ̀ náà lọ́yẹ kó tó máa lépa kókó kú ókè tó bá ń kú sẹ́yìn nípàdé ńjọ́ gbèǹde ànábì gbèsè yẹn padà ó wàá tún sọ báyìí. بارك الله لك في أهلك ومالك ọlọ́wọ́ fi ìbùkún yóò bọ́ fi ìbùkún fi ìbùkún sara dúkìá rẹ̀ ìbéèyàn sì máa ń san gbèsè lọ́nà tó dànù o yéésì pé mo nà sí o tún gbà mo wá wá kọ láàánú <laughs> owó rẹ olè lọ́fẹ́ dọ́gbọ́n ju olówó anabi wa sàdúrà wípé barakallahu laka fi ahlika wa malika ọlọ́wọ́n bọ̀ fìbò kún sára fámìlì rẹ̀ àtòwò rẹ̀ kí ló mú fámìlì wọ bẹ̀ nísì nítorí pé àsìkò tí wọ́n yáyàn lówó wípé o fi ti fámìlì ṣe ló fi lè yá ẹlòmíì gbogbo ẹni a bá fẹ́ yáwó lọ́dọ̀ rẹ̀ tó bá ń kọ́ generally kò ní yá yẹn abẹ́ ẹ̀kọ́ ni wọ́n sọ pé ah, ẹni rí bàbá àwọn àmọ́ ọ̀rọ̀ owó ọ̀dà wọ́n bá bẹ̀rẹ̀ sí pítà bàbá alábẹ́lẹ́ tó yá lówó ń jó ní ńgbọ̀ tán òun náà ló tún rán ayákìlá ah, ayákìlá dá àwọn sọ fún ẹ sọ pé ah, tó bá jẹ́rú àná bá béèrè nǹkan bá ti irú àlébò nílà wà ẹ anáhùn owó sì wà lọ́wọ́ mi àárọ̀ iná mo distributu rẹ̀ tọba tún wá lónìí wọ́n tún ní àná tọba wá lọ́la wọ́n tún lánà àbí òye àhà tọba jẹ́ irú àná lọ wá ní kọ̀bá sì bọ́ sí torí ẹ̀ lẹ́yìn náà ẹni tó bá yá ni lówó jẹ́nẹ́rálì owó tó yá wọn ó dájú pé ìyàwó àtọmọ́ ní bùkádà sí so o fi bùkátà tí wọ́n sẹ́gbẹ́ kan o fi wá yàwọ̀ lówó yẹn a ó yẹ ká ṣàdúrà fọmọ àtìyàwó rẹ̀ torí ẹ̀ ló sì jẹ́ pé ẹlòmíín wà tẹ́gbẹ́ yọ yàwó lówó yóò tún máa sọ pé à kóòtù lọ́ọ́ ẹ̀kọ́ lọ kóòtù lọ́ọ́ ẹ̀kọ́ lọ amú orí sunmi sí nírú àwọn ilé nígbà tó yàwó dáadáa tó akọ́kọ́ san padà tó wà di wàhálà èèyàn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ẹni tó ṣe dáadáa sí wa dáadáa lọ ẹ̀ka àánú fi sọ̀kan. tọ́ anábì tún wá tẹ̀síwájú pé innama jaza'u salafi alhamdu wal ada ẹ̀san owó tá a bá yá kò gbọ́dọ̀ jẹ́ nǹkan kan ju wípé ká dúpẹ́ fẹ́ni yá ni lọ ká sì sanwó rẹ̀ padà ẹ̀san tá a bá rẹ̀ ni yá ni lówó òun náà ní ká dúpẹ́ fún un ká sì ṣe kí ni ká sanwó rẹ̀ padà èsì pé ká máa bú ká máa bẹnu àtẹ́lù bí yorùbá. Jarir ibn Abdullahi al-Bajali ọ̀kan pàtàkì nínú àwọn sàhábà lẹ́yìn ìgbà táwọn Ànábì sallallahu alaihi wasallam tó gba mẹ́kàtà ìrònú Ànábì sallallahu alaihi wasallam ó wá lọ sídìí àti mú òpin bá ìbàjẹ́ kan táwọn Lárúbáwá ń ṣe àwọn lágbára yẹn lágbọnlẹ̀ Yemen ni wọ́n wà wọ́n kọ́ ilé kan wọ́n ń pè ilé yẹn ní Dhul Dhul Khulasa Dhul Khulasa ilé tó ní tó lè fi gbani là ilé tó ní tó lè fi gbani là nínú Sahih al-Imam Muslim wọ́n ní wọ́n máa ń pè léyìn ní alkaabatul yamaniya kaaba alẹ yaman kaaba tó wá wà maka wọ́n máa kó ní alkaabatul kaaba sham lolukulaso yìí tó wà ní yaman wọ́n máa kó ní alkaabatul alyamaniya. Al tó àwọn kèfèrí lágbáwá àwọn máa ń lọ síbẹ̀ yẹn ló kọ pé fọ́ọ̀mù ti ní àwọn náà ní tiwa gbé tó anábì sallallahu alaihi wasallam wọn apàjẹ́ rí lásì pé níṣẹ́ tọ́nà ti ràn wá lọ́tà àti gbá mọ́ta padà yìí mọ̀ ń fẹ́ kọ́ ọba ni wá òpin sí ọ̀rọ̀ lọ́lùkọ́lá sọ̀yìn wọ́n pè ní káàbẹ́ àlìyẹ̀mẹ̀ àníyàn jẹ́rìí ni mo bá gbéra. èmi pẹ̀lú èèyàn ọgọ́rùn kan àti àdọ́ta tí gbogbo wọn jẹ́ jagunjagun àdéhùn kan wá máa dà mí láàmú àdéhùn yẹn ni pé èmi ò lórí kí n má ṣubú ọ̀gágun o Jarir tó bàbá wa ń ṣubú kí ni káwọn ọmọlẹ́yìn sùn bá lẹ́ẹ̀mẹ̀wá tá ń gun tá ń gun tógun ó lọ yamani là lọ wọn ni mo bá sọ fún anabi sọlọ bá àlè sọlọ yàtọ̀ sí wọ tó ọlọ́ni tó lè fún ọ lóògùn tí ń sọ tó kú nu ẹni wọn máa gbé káàdì wọn ni anabi sọlọ adáhùn kan bá mi jà yàtọ̀ sí wọ o tún lè ṣe excuse pé ẹrẹ́ lomi omi ò ní lè jókòó lórí ẹsẹ̀ òun ló ti kó àwọn ọmọ ogun jọ òun gbà tí wọ́n máa lọ ló tó sọ pé nǹkan báyìí máa dà mí láàmú nígbà wọn dán ó di ìjà wọn pa àìníye àìníye nínú àwọn káfíìrì tó wà mẹ wọn sì dáná sun ilé wọn ó jóná ráúráú kótó wá di pé àwọn dé alimadina àbí wọn ti lọ wọn ti kó tó lọ bá anabi sallallahu alaihi wasallam ó ti rán ẹnìkan ṣáájú pé kó múrò yìí lọ bá anabi sallallahu alaihi wasallam pé ọ̀pọ̀ ẹni fọlọ àwọn ti borí wọn inú anabi sallallahu alaihi wasallam wọn á dùn inú rẹ̀ dùn gan lórí ìgbà tí wọn ṣe yìí tí wọn bá bọ anabi sallallahu alaihi wasallam lẹbùn tí bá gbà torí bákan méjì ni wọn lè gún lẹbùn kọ gbà ẹbùn ní òkè ṣe sàrà sàrà àná kò ní gbà rárá yanni ni àtọ̀ sàrà tẹ̀lé àti sọ pé sàrà bùkátà ló máa ń bì ẹ̀bùn kìí bùkátà ara wa kò bá lówó tó gbọ́n ọlẹ́kùn lọ kò burúkọ ọgbẹ̀dùn lọ́dọ̀ rẹ̀ àmọ́ sàrà òní pẹ̀lú gbẹ̀yàn ní bùkátà tọ́ anábìsọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́nà tí wọ́n bá bùn lẹ́kùn tó bá gbà ẹni kékeré ṣe gbogbo ẹ̀gbọ́n náà wọ́n mú ànábì tó sì tẹ́wọ́ gbà nígbà tí èsì kó ti dẹnu lẹ̀ pé òun retí kó fi nǹkan sí mo rò pé yé wa ẹ̀hẹ́n nísìnyí tí máa pọ̀nyàn lé láyé tí èèyàn máa fi kú tàpọ́nlé tàpọ́nlé èsì kó tó wá ti mú nǹkan kan wá ó sì ti tẹ́wọ́ méjèèjì gbà òun retí ẹ̀ tẹ́lẹ̀ èwo leléyìí gbọ́ ló ń jẹ́ ẹ́ ansẹ̀tì ni mo rà wá fún yín kò burú ẹfẹ́ lómi tó ní yóò tún wú ọ pẹ̀lú àpọ́nlé àmọ́ pákó pákó ni wọ́n kàn fi sínú ọ̀rá ni wọ́n fẹ́ bóyàn ọwọ́ amújáde ó ti sáré dìde ó ti náwó méjèèjì ah what a greediness abáyọ kájú ààrẹ pọ̀ sá so wọ́n á wò pẹ̀lú ojú àbò so àmọ́ ẹ̀yin Yorùbá náà sọ pé nfẹ́ ọ̀sán àgbà mọ̀ tó tó bá jẹ́ pé àti gun ọ ní nǹkan sòrò ẹ̀rí pé àwọn èèyàn máa pọn ọ lé ojú àpọ́nlé wọn fi máa wọ̀ àwọn kan tó mú wa ò ti hàn ìní máa ń sọ èèyàn di gbé wiri pé wọn ò ti ẹ̀mẹ́bùn wa lọ́sẹ̀ yìí ha tó tálẹ̀ inú kánàbí ọgbà àbíkọ́ mọ́ gbà kánàbí wa gbà kò ní jẹ́ kọjá pé wọ́n nìkan ló fún òun káfa àlàyé bí ẹtọrọ mi nà ntọ́ pọ̀ ju tó gun lọ yóò fún ọ. abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ aha torí ká má bàa jẹ́ kí ẹ mo gbà nábì ní nǹkan báyìí wọ́n aláwa bọ̀ máa sọ kó pé mo gbà nábì ní nǹkan báyìí rántí sọ ìdáwà náà bọ̀ ìwọ mú àǹkárá ìgàn kan wá sì bọ̀ ọ́ nígbà ẹ dákun ṣé ó lè sọ. So? ó lè sọ pé mo gba anábì ní kankan ẹjẹ gbé ẹnu lọ torí mélòó wọn kó fún ọ mẹ́ta tó bẹ́ẹ̀ lànà bí ọsọlọ bá a sọ táwọn náà máa ń sin practice ẹnu gbèsè ayé wa á ti ní sinmi jù ẹ wọ ẹni tó bá kún yẹn lẹ́bùn tẹ́ ẹ bá máa gbà tẹ́ ẹ bá máa gbà tẹ́ ẹ bá máa gbà níjọ́ tó tù rẹ pẹ̀lú rẹ bá ṣe mẹ́rin ò ní lè wo ó gbòdì lọ́lẹ̀ nítorí pé ẹ̀bùn yẹn ó máa ń lọ́ ó máa ń lọ́ ọmọlúwàbí èèyàn lọ́rùn so yóò jẹ fẹ́ràn ara yín o àmọ́ mẹ́jọ pọ̀ ń bì kan tó bá yẹ pé wọ́n wọ́n fún wọ́n wọ́n fún wọ́n ò ní kankan fún yàn ọ̀ gbọ́dọ̀ máa dẹ́ni àbùkù náà fún ọ lẹ́mù ẹjọ́ kò tó lọ ó sì lọ mú tiẹ̀ náà wá àá nígbà tí èsì pàṣẹ pàṣípàrọ̀ àá pàṣípàrọ̀ èmi náà fún yín lẹ́bùn kálukú oṣù tó ń bá fún ọ táyà kí pé owó táyà èlò lọ́jọ́ lẹ́gbẹ̀ẹ́ owó yìí ẹlẹ́ ìjọba tánàbí bá ní ìfẹ́ tó bá ti ní ìfẹ́ yóò wá sọ̀rọ̀ tó dáa fẹ́ni tó gùn ẹ̀sẹ̀ wọn pé àwọn èèyàn láyé ìsìn tó bá gùn lẹ́kùn tí ò bá nígbà ẹlòmíràn tó kàn lábẹ́ ìwọ́sẹ̀ ló ń kú tání so eléyìí nǹkan lọ sọ torí pé ẹ̀bùn kò túmọ̀ sí pé wọ́n ti fojú wọ́n ti fojú sádà rẹ pọ̀ jámọ́ kankan kìí ṣe sàrà ẹ̀bùn lélẹ́yìí ẹ̀hẹ́n tó máa bùn alẹ́bùn táwọn ọba fẹ́ á sọ̀rọ̀ tó dáa sí i pé ọlọ́run san ilé san rè kẹ́ ẹ̀ máa wo nǹkan ó nírú kíní ìtọ́pọ̀ ẹ dákun ẹ̀ fún ẹlòmíì tó ní bùkátà sí jù mí lọ tó o náà sì rí pé ah, ọpọ́n lé torí pé tó o bá fẹ́ bùn yẹn ní ìgbẹ̀gbẹ̀ náà tó o bá nawọ́ nǹkan yẹn sí títí ìgbà wo ni tí o bá gbà lọ́wọ́ máa rú ọ àbí òye wa àbí òtúrà ẹ̀ ní búrẹ́dì fífi náírà lọ́ọ́ rà bọ̀ yẹn ẹgbà búrẹ́dì tó bá ṣe bí ìgbà tó ń wọlé ọ ẹgbà búrẹ́dì tó ṣe bí ìgbà tó ń wọlé ọ àti dá padà sínú báàgì rẹ á yóò wúwo lọ́wọ́ torí ọ̀rọ̀ ọmọbìnrin tá à ń sọ ìbínú òde òkú. o lè bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí kàsàkàsàkàsàkàsà kọ́ máa bú kọ́ máa pé kẹ́ni ẹ̀ tí ìbá sèmi gan tí mẹni tí ń bọ̀ ní wọn. so torí ẹ ọwọ́ ti wúwo ọwọ́ ti máa ń yàn ká gba da púpọ̀ tó ti pa ní sí ń gbà mí nítorí ká lè a má bàa da ká má bàa wa nù. o lè ṣẹ́jú méjì mẹ́ta lọ tó o bá gbà tó o fi máa ro tó o bá sì ti ń ro inú ọkàn rẹ̀ ní o ti máa gbọ́ tí wọ́n sì ń gbọ́ inú ọkàn rẹ̀ yọ máa já sí ìkórìíra sí ọ yọ máa kórìíra rẹ̀ lórí èèyàn burúkú wò lélẹ̀ tontori ẹ̀ ká kíyèsí báwo tọ́ anabi sallallahu alayhi wa sallam ẹnìkan wọn pè ní Sa'ab ibn Jathama ogun anabi sallallahu alaihi wasallam lẹ́ran ẹran ẹranko kan tí wọ́n sọ dẹ́rẹ̀ anabi sì wà nínú ihram sẹ́wọ̀n kí dáná sí ọ ẹni tó wà nínú ihram kò gbọ́dọ̀ ṣọdẹ wọn à sì gbọ́dọ̀ ṣọdẹ nítorí rẹ̀ kọ́ jẹ́ nù ẹran kò sì gbọ́dọ̀ jẹ́ kó lọ́nà kásẹ̀ ah ẹran kánú ẹran kánú náà fi wá pa kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ eléyìí wá pẹ́ran ó wàá mú wá bùn anabi sallallahu alaihi anabi sì wà nínú ihram anabi ọgbà anabi wa sọ fún pé inna lam naruddahu alayka illa anna huruman àṣàdédé kọ ẹ̀bùn yẹn o àṣàdédé kọ sí ọ lọ́wọ́ bí ìgbà ṣe pé àwa tó rí yìí o nínú ihram làwà subhanallah ẹ̀rú wa ń bá anabi sọ wá sọ fún ọmọ ìjẹ́pẹ́ torí àti fún anabi lè ló ṣe sọdẹ o anabi ni àkọ́ o àfi ń torí pé àwa wà nínú al-ihram èdè àpọ́nlé nù ezekutọ aba lọ́kàn jẹ́ tọ salada lọ́kàn rárá o eléyìí jẹ́ eléyìí tó ṣe jẹ́ mẹ anabi sallallahu alaihi wasallam pa ìjọ rẹ̀ láṣẹ tẹ́ ẹ bá gbọ́ tí ń dún ẹ máa sọ pé a'udhu billahi minash shaitanir rajim tẹ ẹ bá ti gbọ́ tí kẹ́tẹ́kẹ́tẹ́ ń dún ẹ máa sọ pé a'udhu billahi minash shaitani rajim nítorí kó súnmọ́ kọjá kó rí àṣetọ́nù a'udhu billahi minash shaitani rajim tẹ ẹ bá sì gbọ́ tí àkùkọ ń kọ tẹ ẹ bá gbọ́ tí àkùkọ ń kọ kẹ ẹ máa tọrọ pé kọ́lọ́hún ṣàjùlọ rẹ̀ fún yín ẹ máa tọrọ pé kọ́lọ́hún ṣàjùlọ rẹ̀ fún yín sèyàn ni pé bọ́ọ̀ bá gbọ́ tákù kọ́ bá kọ́ ń gbàgbà ọmọ sàdúrà ni allahumma inni as'aluka min fadlik allahumma inni as'aluka min fadlik wọ́n lọ́mọ ń tọrọ lọ́dọ̀ rẹ kó o ṣe fún mi nínú àdúrà rẹ nítorí pé àkùkọ rí màláìka ni hmm, tábùkọ bá wà ní tọkọ tọkọ tọkọ allahumma inni as'aluka min fadlik eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́wàá. bákan náà anabi sallallahu alayhi wa sallam àdìdì bukhari àti muslim ló gbà wá ṣùgbọ́n àdìdì tán tó wá gbà wá bá anabi níta ẹ bá rí tí náà lé tí nǹkan ẹ máa ṣe allahu akbar torí allahu yọ pa náà yẹn so nísìnyí iná wa ń jó ilé ń jó ìyẹn wà lọ pọn mi kẹ́ ẹ máa paná ẹ lọ gbé ìpè kẹ́ ẹ máa búlú náà wá sí Allahu Akbar Allahu Akbar iná wọn kú náà ni tí náà bá kú anábì yín yìí anabi sallallahu alaihi wasallam ọkọ fún àwọn èèyàn tí wọn bá jókòó síbi kan pé wọn ò dìde láì kí ọlọ tẹ bá jókòó síbi kan ẹ dìde láì ọlọ kézeke ẹ ẹsẹláàtì mẹ́wàá mẹ́wàá láì láì lọlá mẹ́wàá mẹ́wàá ẹ muhammadu rasulillah kọkànlá ẹ iná ẹ kọkànlá àgẹsẹ jókòó kan kóòtù ẹ̀ má sí subhanallah nù ọ̀rọ̀ tẹ̀ ń sọ kọ́mẹ́sì allahu akbar nù ọ̀rọ̀ tó jáde lẹ́nu kọ́mẹ́sì la ilaha illallah nínú gbogbo ọ̀rọ̀ tẹ̀ ń sọ ẹ̀ka gbẹ́ ẹ̀ka ń sọ̀rọ̀ lé ayé náà ní máàtì tó máa ṣẹlẹ̀ lálẹ́ máàtì ah, ọmọ alátabọ́gí o ah, máàtì yẹn ẹ̀sìn tó dìde lé máàtì yẹn máàtì yẹn náà ni ìjókòó orí ikú nìyẹn gbogbo ìjókòó tẹ ẹ bá jókòó tẹ̀sí náà ti ọlọ́run bẹ́ẹ̀ yàtọ̀ sí ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ lati láti a rẹ̀ tó z rẹ̀ ìjókòó gẹ́ni ọlọ. ìdínú làwọn olùmọ̀ sọ pé tí ìjókòó ti ń kọ́ nípa ẹ̀sìn tí ò bá jẹ́ pò ìjókòó ọlọ́run sì ń sọ pa rẹ̀ pété bá ti jókòó ìbàlẹ̀ ọkàn jẹ́ ti màlẹ́kọ̀ ọ̀rọ̀ kiri ọlọ́run máa sì rántí yín lọ́dọ̀ alákùnrin tó tó wá àwọn ìjókòó yìí bá sọ ni ajẹ́ pé

àwọn èèyàn kan ò ní dìde túká níbi tí wọ́n jókòó sí kọ́ wa jẹ́ pé níbi tí wọ́n dìda níbi tí wọ́n ti jókòó yùn wọ́n á túká kúrò ńbẹ̀ gbogbo jókòó wọn ò sì rántí ọlọ́run kankan bẹ́ẹ̀ àyàfi kọjá pé ìdìde wọn dàbí ẹni tó dìde túká ní iwájú òkú ńbete kẹ́tẹ́kẹ́tẹ́ bí ìgbà tó dé pé wọ́n jókòó jẹ òkú ńbete kẹ́tẹ́kẹ́tẹ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ wọn jẹ lọ́dọọlọ torí ẹ̀ ìjókòó ńbi kan sọ̀rọ̀ so orí pé gbogbo èèyàn kan sọ la ilaha illallah wọn gbá láyé jẹ́ǹsì àbí òye hàn torí tí òfin jẹ́ kí gbogbo ìjókòó yùn ẹ̀sìn rántí ọ̀nà. tó níparí ìjókòó náà subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk kó ti kó òní sínú pé túká ń bẹ ẹ̀sìn kí ni ẹ̀sìn rántí ọ̀nà. nínú àdìsí mi àdéhìí ilé ìfẹsẹ̀ rìn lẹ̀ Abu Dawud ló gbà wá ìtọ́ ta kàṣíwájú yẹn nínú àdéhìí mi Abu Dawud náà ló gbà wá anabi sallallahu alaihi wasallam ni man qa'ada maq'adan ẹni tó bá jókòó níbi jókòó kan lam yadhkurillaha fi tó wá kọ̀ láti sèrántí ọlọ́run bá níbẹ̀ káyọ̀ tààrí ìmìnira lọ́ọ̀hì tẹ́rọ̀ àbámọ̀ jẹjẹ látọ̀dọ̀ lọ gbogbo bí tẹ́ bá jókòó tẹ́ sèrántí ọlọ́run bá níbẹ̀ àbámọ̀ jẹjẹ lórí rẹ̀ níwájú ọlọ́run tó bá dúró lálùkẹ́yàmù wọ́mẹ́ni tọ́jà amágójáàn ẹnìkan tó bá fẹ̀gbẹ́ lílẹ̀ níbi kan láyé kúrú lọ́hàfí tó kùnà láti rántí ọlọ́wọ́n bá níbẹ̀ káàní tààrí ìgbìmọ̀ lọ́hì tẹ́rọ àbámọ̀ tẹ̀tẹ̀ látọ̀dọ̀ lọ. ìyẹn ni pé ńgbà tó fẹ́ sùn kí ló dé tó sì rántí ọlọ́ ńgbà tó jí kí ló dé tó sì rántí ọlọ́ torí ẹ bẹ́ẹ̀ ó kéré jù bẹ́ẹ̀ bá ti dẹbi dẹ ẹjọ́ kò tó kọ lọ alhamdulilayi ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu bẹ́ẹ̀ náà ni tọ̀nà ó tún wá nu lápẹ́ kan gbígbé ẹnikẹ́ni tó bá gba ọ̀nà kan tí ó sì rántí ọlọ́run lọ́nà tó fi tó fi já tó fi tọ́já yọ ọjà bá máa fún lọ́dọ̀ ọlọ́run tó bá dijọ́ gbẹ̀dà òkè àná. torí ànábì ni man jalasa fi majlisin ẹnikẹ́ni tó bá jókòó níbi ìjókòó kan lápèjọ kan fakathura fihi laghatu tí tí ọ̀rọ̀ rẹ̀ wá pọ̀ ń bẹ̀ tó sọ̀rọ̀ tó sòbótó tó pọ̀ ń faqala qabla an yaquma min majlisihi tọwọ sọ báyìí ṣáájú kó tó dìde subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk tó bá sọ bẹ́ẹ̀ illa ghufira lahu ma kana fi majlisihi dhalik àfi kọ́ náà ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ tó dá ń jókòó tó ṣàforíjì rẹ̀ torí rẹ̀ ẹ mẹ́jọ àgbàgbé rẹ̀ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wọ́n yẹ sọ gbogbo tó pọ̀ ọ̀rọ̀ rẹ̀ pọ̀ àfikọ́jọ́ pé òun àtàwọn èèyàn míì ni wọ́n jọ sí kíni náà jọ jókòó tó ti ń bá ń dá sọ àmì gbé nǹkan ṣe nù tọ nínú sunan ti Abu Dawud àti Mustadrakul Hakim nígbà Ànábì sallallahu alaihi wa sallam ó máa ń sọ bẹ́ẹ̀ ó máa ń ṣàdúrà yẹn tó bá dìde níbi tó jókòó ẹnìkan wá sọ fún pé ya Rasulullah ó ní ìlànà bisalòlá àṣìlá ìnákẹlẹ tó kúlù kọwulẹ ìnákẹlẹ tó kúlù kọwulẹ máa kó ní tètè kúlù hó fi máa mọ mọ gbọtọ ń sọ àwọn ọ̀rọ̀ kan ní ìsìtọba ti dìde ní tó jókòó èyí sọ tẹ́lẹ̀ kí ló dé ọlẹ lẹyìn kẹkẹ fọọrọ tún lè máa yẹ kóno fìlì mẹjìlẹs ó ní tó ọgbọ tí wí yẹn ìpèsè rẹ ni fún àwọn èyí ṣeéṣe kéèyàn ti dá lẹ́ṣẹ̀ níbi téèyàn jókòó yẹn ìpèsè rẹ ni fún tó ṣeéṣe ká سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أجا موجود قلوي كاسم ما صام كما ويسوا دكاتو جدي خالد بن الوليد رضي الله عنه أو أبا النبي صلى الله عليه وسلم ọba kú lọba rò fún ó ní kankan dà ó láàmú ohun èrò oorun sùn lóru wọn kàn gbẹgbẹ lílẹ ni wọn máa wò bí ṣe máa ṣe ẹlòmínà òṣùwọn pé tó bá ti ró oorun sùn nǹkan ó sọ ọpọlọ abẹ́ẹ̀kọ́ ni ńṣe lọpọlọ ń bẹ lálàáfíà nítorí pé èèyàn sùn àwọn ìtọ́pọlọ wọn bá ti ní kankan tó dá méjì ńbẹ àmì tí fi máa dá àmà náà ni àìsèké ni sùn kọ́nà ń sàánù wa sòsò abẹ́ ìwọ aṣọ fáànù tó sọlá rinlẹ̀ fẹsẹ̀ rinlẹ̀ ìbéèrè wa kò fẹsẹ̀ rìn lọ kò nídìí káka. anabi sallallahu alayhi wa sallam ó sì máa ń kó àwọn sàhábà rẹ̀ nígbà tí ẹ̀rù bá ń bà wọ́n tí fòyà bá ń ṣe wọ́n ó máa ń kọ́ wọn kó wọ́n sọ pé a'udhu bi kalimatillahi tammati min ghadabihi wa min sharri ibadihi wa min sharri hamazati shayatin wa an yahdurun pẹ́ẹ́nì tẹ́rù bá ti ń bà kọ́ máa sọ bẹ́ẹ̀ a'udhu bi kalimati llahi tamma min ghadabihi wa min sharri ibadihi wa min sharri hamazati shayatin wa an yahdurun. ike mo sáàdì pẹ̀lú àwọn gbólóhùn ọlọ́run tó pé níbi ìbínú ọlọ́run má jẹ́ ó tọ́ sí mi níbi aburú àwọn ẹrú ọlọ́run má jẹ́ rí àti níbi aburú orin kórin tí ṣètọ́ ni mo ń pọ̀ sí ni létí má sì dáhùn ṣètọ́ ni ọ̀dọ́dọ̀ mi. hadith yẹn jẹ́ hadithun hasan ó túmọ̀ sí káni tẹ́rù bá ń bà yọ máa wù báyọ̀ ojú oorun ma tí máa pọ̀ tó jì ma ké ma ṣàdúrà yìí àmọ́ kèsì pé tó tó aṣọ kan púpọ̀ máa ṣàdúrà mú o ti yín mú kò lè gbà torí wọn náà ti wọ pé kí ni ṣé náà ti ń sojú ẹ kò ní í nítorí ẹnìkan wá bá nàbì ó wá sọ pé ẹrù máa ń bọ̀ lójú ọrùn tó ẹrù máa ń bọ̀ lójú ọrùn bí ìjẹ́ nìkan sọ pé ńlá làkàlà òṣèpè ní kankan wọ́n fún un lẹ́kọ̀ọ́ jẹ wọ́n fún un ní rúkà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. anabi sallallahu alaihi wasallam sọ pé idha awaita ila firashik ní ìgbà tó bá fi gbẹ lílẹ̀ lórí ibùsùn rẹ̀ faqul máa ṣàdúrà yẹn a'udhu bi kalimatillahi tammah min ghadabihi wa min sharri ibadihi wa min sharri hamazati shayatin wa an tọ wọn ni ọkùnrin yìí ó ṣe bẹ́ẹ̀ ìnìbẹ̀rù yẹn ọba wá fún ma èmi kan ìfòyà yẹn kò wá fún ma lójú ọ ẹjẹ adúró níbi báyìí níbi tí wọn ti fẹ́ sọ fún wa nípa àwọn ní kórìíra kéèyàn máa wí abẹ́lẹ́ ọmọ wa tí kò wa nípa pé kó fún wa ní ìmọ̀ àmàlò ó sì wá lọ́kàn nínú àwọn tí yóò jẹ́ sábàbí oríire fún aláyé àtàlùkìyàmù kọ́nà ọba ọmọ sì ní sábàbí àbúrò fún aláyé àtàlùkìyàmù subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu